Thank uh -huh.

بسم الله الرحمن الرحيم فأقبل بعضهم على بعض قال قائل إن شاء الله كان لي خير يقول أئنك من المصدقين أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمسجون قال هل أنتم مطلعون فاطلع فاطلع فرآه في سواء أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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

twenty May twenty two oh two thousand nineteen adébí sórètò sọfọtì aláwọ amúkọlọ mọmọlẹ tó ń wá káka lọlá kura áni ẹmọ ẹjọ ní bìlí ìpinnu ká iye tó ká tó kọ àlọ ewu lọlá kura áni ẹdùkú ọgbọn فأقبل بعضهم على بعض يتساءل قال قائل منهم إني كان لي قريب. إيه إيه إيه إيه إيه إيه إيه إيه إيه إيه إيه إيه yo koti tala kratu onale we kade wo ngine gide ya pokola loko unjua mwa aljana magia aljana ya jedadi ya sudinia ya rehemi arreche kigala kola magia aljana arrehemi arreche ee rehemi reche maleo awakitu uwe aljana de awa hadola ledo uwa ile migirei ti qur'ani uwa kagbaka dukola waola

bóyá wọn kọ yẹ ọkọ gbé dada ọ̀nà kàlẹ́ gbé dada tó kolo onugbéwòn taaro hẹ́ẹ́lì dodo ọkọ dé ọ̀hẹ́wò. ìgbẹ́lẹ́ bíbí kẹ̀nẹ́gìdẹ́ tọ́nù ọ̀rọ̀ yìí wọ́n nígbò adọ̀ ọlọ́rọ̀ àwọn yọkọ̀ bá máa ṣe òwú dáhùn gbogbo làtí mẹ́mẹ́mẹ́mẹ́ tó bá máa ṣe òwú bá màá náà yọkọ̀ bá máa ṣe òwú màá dẹ̀hún máa fẹ́ sẹ́lẹ̀ ẹ̀ gbàdá àtàjọ yìí kẹfẹ́rẹ́ ọ̀rọ̀ ọkọ ẹ̀ gbégúdé ẹni kíkà gbówó ẹni gbókè mẹ́mọ́ bí àmọ́ sí àmọ́ bàbá ma àmọ́ ti dékè yìí kẹbẹ̀rẹ̀ yìí àmọ́ ẹ̀rù yìí ẹ̀rọ kẹwọn ẹni kọ́ mímọ́ òru dàtí yẹ ọlọ́run yìí mi kẹ́ ẹ́ dẹ́ yìí ìdí dàtí yẹ ìdàtí gbókànú ya gudugudugudugudu ìdí dàtí yẹ. tọ́ àbó ìgbẹ́lẹ́ màsì gbẹ́lẹ́ bíbí mú dà sí òwò àbó kóbíà màsì kóbíà bíbí mú di kóòtù àbó kóbíà màsì kóbíà bíbí mú di oyí ọ̀pàrọ̀ ọ̀rọ̀ abáyọ yìí ìlàgbàtì pa alẹ́ òjì jẹ̀dí yèyélé oyí ọ̀pàrọ̀ ọ̀rọ̀ abáyọ yìí amúnukú bíbí kó náà lè pa àmà táàmà dò náà tọ́ náà alkuyoma yado yona nga moma lijana kijana lijana rimi reche hmm, matene kuma mwalko kuku amu nuku ye biane kumale kuma dumatona bibi taku mako mako yumo male uduma dumate ikotizi mako male umadono beleto na okoye iko malik madonu bile tona ogu ete ikọ malik madonu ebide ti ọnà oye eji oye ewo eji ọmọkọbịa ikọ imamada mú na díìnì a máa kọ́ṣà díìnì a máa ama ọjọ́ a máa tọ̀wọ̀ ikọ bẹ́ẹ̀kì jẹ̀tùyàn ma bọ́gẹ́lẹ́gì bọ́ọ̀lọ́pọ̀ ṣe ní wọ́n rán ọmọ ya àkẹ́ẹ̀dá ayọ́ iye ẹlẹ́dẹ́gà alágbẹ̀lú iye ẹlẹ́jẹ̀ ìyáná ayọ́ amúnukúkẹ́ agéjì ayọ́ ọlẹ́lẹ́lí onúgbọ̀lẹ́ mẹ́mú tó pẹ̀ẹ̀lẹ̀ ẹ̀mdọ̀ yóò yí ìṣòwòlé kẹ́ẹ̀bọ̀ abegi ma gbon ma ya to nuku bibi ko nuku ya do ma to na bibi amma ma yana ma ye al yana re ni re ce ko yo yana mo nu ko memele ma da go no memele ma fu tu ko lo memele amma te ne kuma gal ko le pa mo nu ko me ma data ne muda sowu muda chata muda ko ipali muda kagoli yehe o gbogbo bẹ́bọ̀ ṣe pamà pamá bẹ́bọ̀ ṣe léyàn máa léyàn aboyún àkóyí pamà èmi ni a bí jẹ́ màmú olùkà máa do adọ́gbádá فأقبل بعضهم على بعض فأقبل بعضهم على بعض أيوه نعم كانني قريب ya odini akamama aljanna ya koche kala hajo lokawile ala kojo kimwaride mamana fa aqbala ba'duhum ala ba'din amama mari rolama akujuro lama uku wedei gwedebi te alulo kajoi alhamdulillah madoma la makka nagwala mamedo

ọmọ nìgbòlè adé mọ̀ ń gbèlú kọ́ lámá mẹgbòlò ká yànyàn. àwọn ọmọ àlìyá náà máa máa wá rojí yọ mà yá kẹ́dà ó yẹtẹsẹ̀ àló ọ̀dẹ̀dẹ̀ máa tọ́lá mi nínú ìní náà máa tọ́lá máa dẹ̀ kọ́ lẹ́kọ́ ìlú nínú fún kéwù máa akọ̀lá kọ́ ìlú akọ̀lá kà kọ́ lẹ́ yá kà. oku oku weta akono aleka de weta inni kana li koridu umia imda nolu nukuka kumda neka ko sisku dama inolu nukuka ko kaumne dama ka ko sada ko dama nnukwu ka nukuka kacha gadu dama ya ya yoka inolu nukuka ne kashagu bolu dama ko kaye oyele inolu nukuka nnukwu ka ka ko ngalu che okele gbama inú nukú kanẹ́ kajaro oyún akúlùké oyún bọ́ọ̀lù oyún plánkì kàmọ́ máa wà ro yíyọ rìí inú nukú kàkà kajaro oyún bọ́ọ̀lù lọ inú nukú kàgbọ́n royí ọkọ̀ nàìjábẹ̀ ẹgbẹ́ kò lè jẹ pàbíẹ̀kùn láti nàìjábẹ̀ kìí ìbílí ìlẹ́dẹ́ yìí inú nìkó kàkùnmí náà ìkọlẹ́ ohun kò é labí àárí omi pàálàmà ìlàgbà kì á rí sáìnì ẹni kì á jọ kì á rí hísùnì mùsùlùmí kó mi ní owó nìdú náà kìtì kúránì tí òun kùnà wà tó iná lọ́la kìtà kàámi rọ̀là lẹ́dẹ̀. يقول أئنك لمن المصدقين يقول قول قول آكامي egbuile ka ń gba máa gbó ka anya ji sókè bọọlụ ka anya ji eyi bọ́ọ̀lù ka ń gba nke na bẹ̀tì aṣòtọ́ ọmọ ẹ̀yán mọ́lẹ̀ ọmọ ẹ̀yán mọ̀ hò ekùlàkọ́ ọ̀wọ̀ ekùlàkọ́ àdí nìkó mi ìyàdọ̀ ọ̀hún mi ẹjọ́ àti mi nínú òkú na tàbí dáhùn àtẹlẹ nínú àyìn mẹ́ta lẹ́mí náà ló pọ̀ bìkí owó ọ̀la nǹkan má tó anabo ɔɔ awo lili ɔɔ anikɔnyi aŋegbo aboko kpali ilagba wiwili ilagba dzewu dzewu dzewu dzewu aŋegbo tó ŋa do efula ŋa do ɔmɛ yi dɛ ɛn dɛ ama pama lɛ lɛ ma do owó ma lɛ lɛ ma do. innaka lamina al-musaddiqin ede obogi adigasi àwọn lama tuwaji ma ma ya ka le yi mbogi dogasi àwọn ma le ma no mo de mo dudu da go ko ma mo ka ko ke o ko ma ami ma ado yegi ni imani le mumu da yemana ale kuma le imani wala man egba keni akabiri amigbo ikotu yi mumu da yan bi eni ki akola padi ni le egba la ki yan ka إذا وكنا ترابا وعظاما أئنا لمدينون amẹ́gbọ̀lá máa zọ ẹ̀yà lóṣù kọ́lọ̀ ọkọ̀ kàdágbòjọ yìí àyìnlẹ́ mìtìnà jẹun ka àlèkù gbòkún náà tọrọ ọbẹ̀ ká jẹ ìgbódógbó mú dẹ láyìn wọ ìrìnlọ́ man kàmúdó gbogbogbò àìnà lẹ́mẹ̀dìnnún ìmáṣe mi kò rí àwọn ọlọmọnú abẹnilẹ kàwọn mi bàbá jẹjẹ ẹ wò ó ní ojú òkè ládàgbòjò yìí fọlọmí bèbí ojú fọlọmí bèbí yìí ìdẹ gbogbo ìwò làgàlà ìdẹ gbogbo ìwò dìbàlà ìnẹgà yìí ẹ omi ẹgà yìí ẹ ọ̀ọ́sẹ̀ ìwúkọ̀ ìwòyíhùn bí ìjẹjẹ lóòyíhùn lójú ìbọ̀gbọ̀n máa ní ojú kọ́kẹ́lẹ́ ìtẹ́mà pa ọ̀nà àkáàbà òkú nàtínìkú máa kọjọ́ kò yí pàdọ̀ ọjọ́ rẹ̀ òmìnira àmúyẹ̀rí ẹ̀nà máa yára ọ̀lọ́dẹ́ o ṣàkùnmẹ́ ni a máa ka ẹ̀kì kọ́ọ̀lẹ̀ àǹtùn mú tọ̀lẹ̀rún òkú àìdẹ̀ akófìká tínú mọ̀lẹ́dà mi kága kọjọ́ pé kò yí lè fún àǹtùn mú tọ̀lẹ̀rún àìdẹ̀ mẹ́ṣẹ́ kí ṣe kà akófìká ọmọ alẹ́lẹ́ ọmọ ẹ̀yìn adọ́mọ̀kì ẹmọ eji aṅụ kpokwu ọbịa bịa na ịga na ji aṅụ kpokwu ujo mgbe gibe ma arụle n'olulu atụ ogwu gị n'ogwu ogwu ya ara ya kwa ole gị nwe n'ogwu yi kì yẹn yóò yí màkà ọ̀nà kábà ẹ̀ ị na

ibanyi ma yeuna yali pamanga kanya yeuna ma yeuna yadu mo heluna o guso asogu jatin onu gonda te modem dauri supolan ji o le mitel enaka ke mo du go ele kita parane taka yali go ka bila himo yu shebdo oyun oyun tabi we kuna yi ìjẹ̀gbánukò ìṣìnirúnde dúdú pé ooo ìdágbókò ìgbánukò ẹ̀yà olè mú dánẹ́kẹ̀ mọ́ yágìgìrì ọgbẹ́lẹ̀ èyí ti yìí títí kí dẹ̀ ẹgbọ́mọ onẹ́ẹ̀nẹ́kẹ̀ mọ́ ẹ̀nà kìtìpà abàtẹ́ ẹ̀dọ̀ rabarabaraba ọgbà katakó nínú nùnú ìwúrù pé abọ́mọ òkè ọ̀hún àti ọ̀hún ajẹ́jọ́ ẹ̀ẹ́dọ̀ ọ̀hún ojibo kekirikirite wọ́n lé òun náà rí rẹ̀ iná mùwé jùmọ̀ ìtànàkú onúgbèrú ìtànàkú òun ìtànàkú fọ̀pọ̀lẹ̀ à ẹ̀yẹ́ mo máa lè yẹn náà mà kó pè lẹ́yìn. fọ̀pọ̀lẹ̀ àtọ̀rọ̀ àwọn ní sáwá ìlúdẹ̀ yìí imejudado fi sawa iljahim e anu mejeji una lokotolo wulu eliko le okum ya la ilaha illa allah muhammadur rasulullah anayi o gade yo me o de mana o de o de la ilaha illa allah oh yẹmu wẹdẹ iyatakọ mahali yẹna mẹgbọla ti aka ŋa negi tewu natɛ. ọ̀la sàwùmọ́hì wàlẹ́wùlá. wàlẹ́wùlá ní ẹ̀mẹ́tò rọ̀bì lẹ́kùn-ún tùmínà mọ́ṣùkọ́rì. àfàmà. àfàmà náà ṣùgbọ́n mẹ́yìn sí. ìlà. إلا موتتنا الأولى وما نحن بمعذبين kalau suka iya ta koma aljana ijeni kolanga ne gide una una demi aljana amerika le biya chikeli enali ene laptop wewu ume umbi wonari wonari o kuja wegure uyi na mejo abena ka ka onje bige ya bona bege bunu wale da mu mun gina ba mu mauna eligi lile anu me yeyi una kole saka ne o mal yana imu muda tallahi iti wallahi no iti billahi no tallahi iya mi adatul qasl meleke awa mekin nukbani tulis wẹ ṣùgbọ́n kàtúndé mú yín. táyì kéde òun lù parí tìlẹ̀ ẹ bo igbó ìdì lù parí tìlẹ̀ rẹ̀ tẹ̀lé ìwọ̀n ẹ̀bọ̀ gbọ́kọ̀ yọ ó ìǹkìtà ó ìmọ̀ bọ̀ bẹ́ẹ̀ lẹ́tùrùdìín ẹ̀mọ́ mi dá gbàdí ẹ̀mí mi dá dé ìnàjà bẹ́ẹ̀ dì ewu bọ́ọ̀lù yíyan di kuta kuta kuta ngbó kọjọ dágbé ń wọ̀ mí ṣe yìí milu mi lò lẹ́nà yẹ́bẹ̀ ti di mílù gbódúgbódú òun lè wó kó bọ́ọ̀lù mọ̀mẹ́ rẹ̀ pọ́ ẹ̀pọ̀ ìrọ̀wọ́ mádá túbọ̀ máa rẹ̀ gbogbo oṣù méje ìṣọ̀pá ìkóyíká àròkò àròkò yìí abẹ́ abeji na dini omwele na matene wa so waji abe kutakute keji na gugo le omona udutane abe na dini amu udu yumi upe omwele na ole ubiki pe ubolo le isau numudi bone genike ka ikuta liturdin o mabopene mamamni dagba ambegi de na yabete lai na yabete dine kanyuma o yo dine le màsíìnì ṣe ní eléyàn ewúwa léyàn ajíyà léyàn màsíìnì ṣe ní eléyàn ánsẹ̀tà léyàn gbódú màyà mà kọ́mọ mi ánsẹ̀tì léyàn mẹ́wù ẹnàbọ́ ìwé mi lẹ̀ mẹ́wù omi alóde yóò kùsánẹ̀ àti kùsánẹ̀ nàìjà bẹ̀tì ẹ má tó mi gbá mẹ́lẹ̀ ọgọ́láhùn má lẹ̀ ẹjọ́kùn mọ́ yíyí mọ́nìkíkà ni ó yí kẹ́ yí o pàróòrò o yí mẹ́ ẹ lè yíyí ó yí dàbí gẹ̀ ní èèwò ní àmúnà ní mọ́lẹ̀ tàbálẹ̀ ẹ lè yíyí gẹ̀ ní yàní ìdíkẹ́yẹ́ tó gbọ̀ ẹ̀ máa bájọ́ tó gbọ̀ má ẹ

ẹ̀kọ́lọ́ de ike ẹ̀jọ̀kọ̀ òsì mọ́dọ̀ mọ́dọ̀ mọ́dọ̀ inú yé oyin. ewé tí òde ike ti dọ́là awé tù òtítà làwọn òwe yóò tù yín kékeré tí mọ̀ nínú kámùnà ọkọ yà yá mọ̀ ní kámùnà ọkọ bẹ̀ mọ̀ ní kámùnà ọkọ. wúrọ̀ ọ̀nà wúrọ̀ ojú wúrọ̀ àkúlù kẹgbẹ́ tí pẹ́nadú etí kẹgbẹ́ òkè alù lọ́wọ́ lẹ́ iná ní kí adá mẹ́ yóò yàwọ́ mẹ́wọ́ yàwọ́ mẹ́wọ́. ukufene awam enengene anya taala dingini ala ene ka tabale mo moto ije gbogbo de ngo mu etu ingo do yo mu o en so mali na ya ko waka eh, ima je akojo ki se kuma na medu ti oni kuna le ka ma lo ma yo amụ yi gide tẹ́lẹ̀ ìtìtẹ̀lì tòdín ó wọ́pọ̀ gbọ́kọ̀ ọjọ́ ìmọ̀bọ̀ fẹ́ ẹ̀mọ omi aláka ẹ̀mọ mídìí bí àmà tóògù àmà ojí àmà panẹ̀ àmà bámúnẹ̀ gbọ́yà yẹn ọkọ́ fẹ́ yìí wúṣọ àmúnẹ̀ yí òkó dàkúlò yí tó yí tó yí. àmọ́ náàbò ike kọ́kọ́ tó bíbò lọ́mọ lóko ah, ah, tó fẹ́ bàbá ẹgbẹ́ tó fẹ́lẹ̀ mà tó bíbò lẹ́nu ẹ̀rẹ̀dẹ̀ gbólé mà kọ́là máa jẹ ẹgbẹ́ náà okòkò ẹ̀ mọ́ oyún bíbò lòdù yánmúyánmúyánmúyánmúyánmú àà ẹ̀gọ́ kádàkà nú màtí ni ìyàmú okòkò ìdìbò yóò bíbò lò má lẹ̀ ọ̀rá náà yóò kó. kókò dúró ti ojú màdé ti papò tókò dúró ní ẹ̀yàn ní gbégbó gbọ̀gálà gbégbó àtìsáàlì ni oyi atakọ máa ya lè yẹn náà ó ọmọ kó yọ ìní mẹ gbogbo kò bẹ́ẹ̀ bá rà ẹyọ ọgbà ní inú gbogbo mú mi bẹ́ẹ̀ bọ̀ rà tánà ma bẹ́ẹ̀ bọ̀ rà tánà o yóyóyó yìí ọmọ kó yọ ìní mẹ lómi o. beki rati makodi beki rati lokoya beki rati abuya omunomune ọbọ ẹbọ wọn dúgbò mọ wọn lò mọ wọn sànù yí ọmọ mà pàbọ ẹbọ yìí. ọ ọmọgbó yọ ẹni mẹ gbogbo yọ ẹni tíìmù mẹ ẹwọn kò kẹrẹ bó mọgẹlẹ mà kẹrẹ bó mi kí o ẹgbà gbàdọ mọ ẹni kì yé yóyí tó yóyí àbí sì tíìmù mẹ mi dìgbà lọ kò jù bàbá rẹ̀ amàdé ní tẹ́nà òbí rẹ̀ máa mú ẹ̀dá lùkù wọ́n àdé yéjì lẹ́ta tó dẹ̀wù àlìgá lóyún tí nù máa bẹ́. ìkìtà máa ti á fi bọ̀ pẹ́ẹ́n lẹ́tọ̀ọ́dín ẹ̀mọ́mídìí làágbáyé. wọléwọlé ní ìmọ̀tò rọ̀bì ìmọ̀ ṣèyí ní ìmọ̀ òòrà ọjọ́ gbogbo ìmọ̀ yàrá ọjọ́ ìdẹ́kọ̀mí kì máa bèrè yìí sí la màdámù ní dákò mi yìí rí wá òkò ń mọ̀tẹ́ òkò ń mọ̀tẹ́bà ń mọ́ òkò ń mẹ̀rú yẹ̀yẹ̀ òkò ń mi gbó nàkónú olùkọ́ àmọ́ mi gbó ojú bòwe má yàrá ọjọ́ lẹ́kì wá mi ìmọ̀ sì tó dé lẹ́ni lẹ́kùn tú mílẹ̀ made uboke juma maroji yeuna ko kame yeuna subhanallah iya takone alijana kide ya kanika vile vite unasali bayi apa maana shino vimeili ko aide amudano as ma yela kana kiko aida mtina وكنا ترابا وعظاما أئنا لمدينون سامع كيف كجيه وجلد إنني ها عمودنا يقول lọ́jọ́ mú wọn kó dàbí dáyé kó àná rẹ̀ káàmù tẹ̀lé ikú kọjú àkó adáyé kíkó adáyé ayé ṣe ńlá. ńlá náà tẹ̀lé lùmúra wà máa náà bí muhàdàbí. àtẹnìkà fún ṣédé ńlá mọ̀ tẹ̀lé lùmúra déédéé wọn kó kó àyè yóò dúdú mú wọn lè kó ilẹ̀ ká jẹ pàkítà pamẹ́ wọ́n máa ná sùn bí mo àgbẹ̀bí àwọn àtúbọ̀kùn akó adájú pọ̀nà máa dàzábà tó ń wà ọ̀rọ̀ mẹ̀jọ ka ẹgbà mẹ̀jẹ ilẹ̀ yìí ọgẹlẹ́ni dẹ́ àbẹ̀kí mo rí dàbálùkù mẹ̀ka jẹ́ àdéhùn bó máa dàzábà ó ní mẹ̀ka yín ilé àti ohun mẹ́jẹ ilé báyìí. الله قوله ينهي إن هذا لهو الفوز العظيم إن هذا والله الكتاب مكو أما الجنة ما جاء الجنة شو دنيا ما شو دنيا بوبو ما كوفك ما كيونا ما ليا بلكي ما أمي ميسي ما أمونكو ما أمومي إيو بيكي هاتي كوتو أمومي إيو بيكي دولا ما تيون دا يتيمو amasi pikiniki pikiniki demere pikiniki dokobo basalɔ ivul ngbo dókítà ìfàwùyìyì mọ nasaka lòwe nasaka pencil ọlọmọdọ ọbẹ tuyẹ rẹ ọbẹ tuyẹ ọrẹ asaka màgbàlù lẹlẹ ó abẹkọjọ gbàmọdò mọ nálọọlà di àlìjẹnà akẹdàwó màríẹmù mọ náà màkọlàkọlà mọ bọyì àmọ òwe bò ma yà yìí. inna hadha ko ne kinu buru buwe maya kana dini ka dola mama sa dini ka de tukola dini gbogbo taka ku ka ilahu alfawzu alazim wallahi gboyi ile yóò tẹ̀mí yóò lẹ́wọ̀n ṣe ó yé làmúnà ń dà máa bẹ́ẹ̀ bọ̀ máa ọgẹ́nà kàràtù gidẹ́ ká ṣe yìí máa bo yìí bòye máa yàkọ́jọ́ tàṣọ

Dia pergi film. Takkan orang ala jina kwa le ola mi bo ola mi bo mi bo ya ko lu re o yo se to wo wo mu da wa to do ye o o ama ama we ko lu ku anya wa o no kuma yi dadi ma toloka toloka idaruya ya mo we anango aso yoyo yi ori da biri oro ka gbago yi kopo ka to ne yi jabu jabu bi wo wa nwi alu le da ta agba generator bi ta o ko ya un zetu ba mama ma ko ma du ma dona du yo ọkọ yẹwùyẹwù kuma ne ma ń dúró lẹ́ka tó kù.

كل جمد سمع الجنة والله إكدي لهو الفوز العظيم ولا مجاق لنا بقني إيماني بقنا بلككنه لمثل هذا فليعمل العاملون لمثل هذا فليعمل العاملون عام. limithili hadha tòdó owó lọ́ọ̀lẹ́ mẹ̀gbọ́n wá ti dẹ́yì ọ̀làkì àyàn ló lọ kọ́ ọ̀nà ọjọ́ náà lóko àmọ́mọ́ onákọ́ àmọ́mọ́ àlejò náà abóbulẹ̀ onúgbònúgbò màtí gbẹ̀lẹ́ mátònùkú bébì akọ́jẹ́ kàràtó aṣíwáàzí ìgẹ̀lẹ̀ ìmọ̀ anẹ́kẹ́ ìgẹ̀lẹ̀ ẹnìkì wọ́n ma gbẹ̀lẹ̀ ìmọ̀ alẹ́ rọ́lá máa bájọ́ àtàtà e, acha àṣà ìyẹnu àbíwá ọjọ́ èké ọjọ́ èké dúró ẹ̀dẹ̀ náà gbẹ̀lẹ́ ìwé mú ògbò tọ́nà ìgbógbé iná mìíràn gbọ́dọ̀ yí sákẹ́tù àbájọ. ìgbẹ̀lẹ́ ìwé mú na èyí ké gbàdúrà ọgbà ṣàdúrà ọgbọ̀ ọ̀nà pẹ̀lú ọ̀nà ọ̀nà àmẹ́ni lẹ́wọ̀n ike. àbẹ́jì akúlá dínì yìí àmúdólì ní èèmọ̀ àbájọ yìí tí o máa rí ọkọ̀yàn ya kó náà mọ̀ èmi àwọn azọ táà èmi àwọn azọ yóò ní ẹnìkẹ́ gbé ìlú èmi kẹ́ka kí ẹnìkẹ́ yàn ní ẹ máa pẹnẹkẹ ló sọ́gbọ́n náà dàbí á ní ẹnì àgbẹ̀ níkẹ́ amẹ́ni ẹ̀kẹ́ ẹ máa yàn ní. ibùgbé ìyàbò ń kokodó àbí stóòlù. àgbà òwú ẹ̀ta mẹ́rin lẹ́ni àkànyẹ̀jẹ́dá ìyàjẹ́ ìyàjọ́. gbogbo mìíràn nà mọ́lẹ̀ ọ̀nà lọ́tẹ́bí wíyí tó ń bá máa ti kàrà tó ìnà jìdẹ́ wíwú gbóbulẹ̀ tọọ jìdẹ́ tó tọọ lẹ́gẹ̀ yẹ tó bí ẹtí nìkan yẹn dùn màmọ́ ọ̀rọ̀ kagini dijuye ama dojo ena sadini kwena tini lenini lende bacha dini kojua hadini tala hangu oheola gule ojue na nibi adulu kaikare babu maya miji tatete kwa مثلا الرجلين جعلنا لأحدهما جنتين نعم جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا تلك الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا نعم وكان له ثمر فقال لصاحبه ويحمر ويحامله أنا أكثر منك أنا أكثر منك مالا وأعز نفرا أما أنا بين أهل أنا لي وسلمان جرى أجو بكوين دين أجو ẹni yàtá nana gbàkú yóyún yọ àmúna lò àmọ wá bébí ní mọtò èélé jimu mà yé wọn ehun kọkọ wa ẹni e e e ni a nínú ìwà báwọn. ana fẹ́rù mi nǹkan mẹ́lẹ́ wà á àgbẹ̀ mẹ́bàrà wẹ́ ẹ̀tùmáṣe yúgbẹ́ ẹnu ẹ̀kẹ́ ń hàn sí kọ́lọ̀ ọjọ́ tàbálẹ̀ kẹ̀dọ̀ lọ ọjọ́ tọ́gbọ̀ rẹ jẹ̀mọ́ lórí òdúnúgbà léyìí tọ́wọ̀ kó múnú òmìnira tó lò ẹgbẹ́ ń kò nẹ́ mẹ́rin àṣàkà ìrìkẹ́ mẹ́ kẹ́yà kẹ́gbẹ́ ń kò nẹ́ yọ yìí wẹ́ ọjọ́ ẹlẹ́ ooo ọjọ́ ẹlẹ́ ooo ẹdọ́lú ẹlọ́lú ẹgbàdo alẹ́yìí ẹgbàdo ìsìkọ́lẹ̀ náà dínì wọ̀dà kọ́lẹ̀ jẹ nẹ́tẹ̀wó ìmúdàbà tó kó yẹun ìdọ́mayẹun ìtúbi wọ̀hún ayọ̀ àwírù ìwádọ́la màjádọ́la ìwádọ́ kọ́lá yánẹ̀wó takọ́mayẹun bí àtọ́yìí ìdámà ogo yàwó lẹ́yìn anásọ́lá náà lájí yà bá ń ana àtẹ́rù mi ń kàmá ẹlẹ́ wọ àádùn nàkàrọ̀ ẹ àgàmà nánà bẹ́ẹ̀gì àìka bá náà mà tàbí ní ọ̀rọ̀ yìí ìnà máa rí kàmá sáné ọkọ̀ mà tàfà kùlù ọkùlù ọkùlù ọkọ̀ yàwó ní ọ̀dọ̀gbọ̀ máa mú kó yẹ ọkọ àmàlárò ìyàdọ̀bò mọ́múkó yẹ ọkọ àdọ̀múnà ìyàdọ̀bò mọ́múkó yẹ ọkọ ọgbó mọ́tò ìyàdọ̀bò mọ́múkó yẹ. ahọ́gbùlù ìlẹ́dùn màná họ́gbùlù họ́gbùlù yìí ìmọ̀ àwọn ọgbò yé lẹ́nu ọmọ nílẹ̀ ló pàpẹ́yàn àdínì tó túbi dẹ́ àmà nalọ́nalọ́ àwọn bá mú bí i àkọlá àdínì àkọrùmín kàmáìlán wọ àázù nàbẹ́rọ́ wọ́dàkọ́lá jẹ́nẹ́tọ̀ wọ́n gọ́ọ̀lẹ́mù lẹ́nà fi قال ما أن تبيد هذه أبدا olùkádọ́ yọ́lẹ̀ àwọn yìí lọ́dẹ̀ ẹ̀mẹ̀gbọ́kùnmẹ̀ ní ma wọ́n lẹ́wọ̀n ìṣe adọ́ yọ́lẹ̀ ìlẹ̀ mi

أكفرت بالذي أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا نعم لكن هو الله ربي ولا أشرك Ubadu kama yo bata na mu irakun iwadon ya do ko ko nganya sadio jena beleman ẹ̀wọ̀n ìṣe ibẹ̀ ìṣe lè wọ́n dùn ìṣe ní kọ́ ọ̀la ó àtàfẹ́rẹ́ pàkọ́jọ́ márìjì kí ni àtàfẹ́rẹ́ bìlẹ̀ ti kọ́lẹ̀ mi ń mi ẹ̀wọ̀n yìí wọ́n kẹ́sẹ̀ yẹ fi ti gbóòdù omi

ekeneke neme nge wagbulu wagbulu wagbulu wagbulu yadoba riziki amunema ode komunomune ngeneduna riziki situba ngecen kemudabi abojon lakina wallahu rabbi òun ọyọ́ ọyọ kó mi ọyọ́ ọyọ mi disappoint ọjọ́ ìwò mi fail wẹ̀dágàgà ọjọ́ fail n'o ọyọ emi n'o. alùpùpù ọ̀nà mi kò má ní káàní ní tání ilé sọ̀rọ̀ àmì ṣe lò kọ́ àjẹmẹ́lẹ́ ìṣe gbé mi lò eku yé lé yọdíyọdíyọdí ẹ́stéètì gbàkúyú kẹwàá sí ìyá rẹ̀ ààrẹ nẹ́wùrí ọ̀lọ̀lọ̀lọ̀ náyọ̀ ọ̀lọ̀kú ilé ilẹ̀ jẹ́ ẹnkì ẹ̀ńà lè wúdù mi tí ó omi má ní ẹlẹ́yìn ní ní gbogbo ọjọ́ mi disappoint ọ̀rọ̀ lakini wallahu rabbi oge wee ka ego akọjọ ha ụdị uche etabali ọlụ ọla ka ịka yi ememola anyị weta drọ فعسى ربي أن يؤتيني خيرا ويرسل عليها حسبانا di wọn fi ayé ti ya ìsìnkú gbọ́jọ́ fa ọlọ́ọ̀lẹ́ gàdágà kà ọ́ máa ya wọn ya ya ni kí má omi kẹ́gọ́ ẹ̀ náà lè òwe iye dáàbì kọjọ́ àdùnní dáná náà ya kó ilé kẹ̀nẹ́tẹ̀ ìmásùkọ̀lọ́ kẹ́ẹ́dó bì lọ́wọ́ kọjú àwọn ọkọ̀ yìí pàdé ẹ̀ tẹ́wọ́ kọ́ yìí yó dún ìgbẹ́ ọjọ́ àtọ́gẹ́lẹ̀ yọwọ́ lọ lẹ́gbẹ̀ẹ́ kó lóyún mọ́lẹ̀ bì dàbí wọlé àbí lè ẹgbàkẹ́ dábàá oko kẹ̀líkà ń kó ẹyàn tẹ́ kì má sì gbéde ìrìn ẹdún wọn sọ́nù kẹ́ àdìbà wọn sọ́nù kẹ́mú parí kó wọn sọ́nù èyí kẹ̀líkà ń kó ẹyàn tẹ́ pẹ̀lú òun yà kí káwáì ó àyọ́mọ́ mi wọn sọ tẹ́lẹ̀ màṣá àlá alìkẹ̀rọ yìí yóò ń yẹ mẹ́rin yíyàn tẹ́ sùmẹ́jú sẹ́mi ní mànà kójú bụ yán oríṣẹ́ dákòye yé òun mú ma kò káwà jì yókó òun yẹn ń yan yóyí sídé àtẹ̀kọ̀yọ ọjọ́ ìyẹn yẹn ń yan mí ìyẹn àtàkà àfidúgbẹ̀kẹ́ dàtẹ̀kọ̀ ńlá mẹ́nu ọba ta ẹ̀ a ọ̀la ẹ̀ka dọ́jọ́ ẹ̀ka wíyí oṣù ẹ̀ ọjọ́ ẹ̀ lẹ́ka mẹ́rin òkò wíyí pàdé oṣù ẹ̀ oṣù ẹ̀ oṣù ẹ̀ ọkọ̀ ọjọ́ ẹ̀ lámẹ́bẹ̀ bọ̀kọ̀ wíyí yọ torí kejì ìsọ̀tà ìtẹ̀ bí ẹ̀bí ẹ̀ náà kí a mọ́ wọn náà kẹlẹ́ gbàmú ká wà yìí yókò mẹ́ mẹ́ni kò yí wọn náà kò yí odò wọn yọ ẹ̀hún kadọ́ yọ èdè tì yìí akọ́jọ́ ní gẹ́gẹ́ kẹrẹ̀ bó kó ẹ̀hún yìí ẹ̀hún lẹ́wọ̀n yọ jẹun wa kẹrẹ̀ bó kó ìtàkùn ọlẹ́kọ̀ọ́ kẹrẹ̀bọ́kọ́ àdọ̀yọ́lẹ̀ ìṣẹ́nẹ́dúnmọ́mọ́ ọlẹ́bíẹ́nẹ́ kì kàtàkọ́kọ́ pàdé ọkọ̀ kì mẹ́kì báńkì mẹ́kọ́ ọmọnà kì kó gba ẹmu ìyún làbá ìtẹ́kọ̀ fẹ́rọ́ ṣẹpẹ̀lúmin fẹ́ iná òyà ń dúró bínú rí la nǹkan níbi kadẹ́ àdọ̀yọ́ mẹ́mẹ́lẹ́ kadọ́mọ́ àmẹ́rí ẹ̀dàkìdẹ́rẹ̀ òun àdàmọ́lẹ̀ mọ́rùn-ún àmẹ́ àgbò ààrẹ kì ẹnu yìí lélẹ̀ nígbà tí ó bọ́jọ́ yóò la ń ka ọjọ́ ọjọ́ ẹ̀dàyìn ọmú nù gbọ́gẹ́lẹ̀ ti pàdé ọjọ́ yìí so ẹgbọ́lù kàkàdé omi àyàwó kàtẹ́nì kàràtó fọ́gbálàbà ọdún mọ́lẹ́bà ọdún yẹtẹsẹ̀ ọlọ́run ọ̀dàkọ́ ìlú mìíràn ìní kọ́ọ̀nà lè kẹrin yẹ kúrò àìnàkọ́lẹ̀ mìíràn mùsọ̀dẹ̀kẹ́ أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمدينون قال هل أنتم مطلعون من بميجي كده ẹnìjì dé àlìjẹ́nà kìdẹ́ tí ó ń ẹni méjì kàfé ilẹ̀ yìí bẹ́ẹ̀ ni káì àkọ́ sábà gbogbo olùkàmádé kàábì mẹ́kú olùkàmá kìdẹ́ yìí ọmọ méjì lẹ́dọ̀mọ́ kí á bí wọn la kàgbéníyàwó adéwò gbógi mímọ́ nìdó òun ikọ̀ amẹ́dọ̀nà káàkiri kòkó kí a tó kó wọn kì bá ń lẹ́yìn mẹ́ òun lẹ́yìn wọn máa yóò dé àlìyẹ́nà ìní pòpè àlékejì ní iṣẹ́ òun àrẹ bá yìí lọ ní olùkamalẹ́ pèsè ẹ̀ǹkà mímọ́ lẹ́mí kadẹ́ olùkalẹ́ mọ̀jọ́ do alkọjọ́ pa ẹ̀ lọ ìrídàkùbì mú dọwọ́ kọwọ́ mú dùbì ẹni ànánà ọjọ́ dẹ́nà lépe ilẹ̀ ìyàkúpa lé ẹni ẹnu mọ́ yọmọ rízeke tó àrídàwọn lẹ òpónù yọ náà alùpọ̀jọ yẹun ya dẹ́wọ́n má olùkálẹ̀ ń bá pèsè sóra sọ́fàtìkó àyà fífì gbogbo wa ẹ̀yà sixty one jẹ́. Tọ̀tọ̀rọ̀ abalẹ̀ ń àwọn akàmọ́ bíi múmi ni lèmísìlè hàádá owó lọ́la ẹgbẹ̀mọ̀ gbá wáyé àmà ṣàdínà ọjọ́ àmà múnukọ àdínì àmà dẹ̀má bá ma ṣàdínì yọ mẹ̀mẹ̀lẹ̀ àmà dàkúrí fámi máa lẹ̀mí súnà fọ̀lìyà àmẹ́lìl àmìlò mẹ́ra mẹ́kẹ̀mẹ́ra mi máa lẹ̀mí súnà àmà sónùkú bídíà mẹ́rábù màbó bídíà tẹ́ àmà sónùkú àmà káàkiri àmà tóòwò àmà yọkọ̀ọ́ Ama amatiata efiebie ɖe ma nu kɔ wuwu mɛ ranyi bibubo le te ma yewo mɛ duma ma ya yɔ ranyi mɛ ma yewo ma ni bɔsi ni hilɔ wa tene mɛ ma mu mɛ o yɔmu ni eyi lɛ yi akafi tɛ iŋɔmu dɛ o iŋɔmu do na o da ba ee ewu e nu ko ɛnɛ kiriki eye tse ìṣègbè tèmi já ìṣègbìtì yẹn náà gbogbo àdínì oòrùn kó ọ̀nà òmẹ̀mẹ̀lẹ̀ ṣe ìṣèyàn abúdó yàrá wọn nẹ yàtẹ̀ yìí wọn nẹ àmà ìmọ̀sẹ̀nẹ̀kì nígbà àdínì ọjọ́ mà ní bá ẹ jọlá mẹ́nẹ̀ òmẹ̀mẹ̀lẹ̀ ìṣègbìtì bẹ́bọ̀ ìmọ̀lẹ̀ mi òmẹ̀mẹ̀lẹ̀ lé rámàrà mọ́dádé ajá màwúrà mọ́dádé ìlú màwúrà ẹ ẹ bá mọ́lẹ̀ nígbà ẹgbẹ̀gbẹ̀ tọ̀hún èyí ó dàrú ọ̀nà máa tàbálì máa kọ́ lóyún ọ̀nà ọ̀la tàbálì á lọ kó ìwọ̀n ọ̀la lọ́wọ́ ìsàlẹ̀ èrè ẹ̀ mọ́lẹ̀ ní ẹ̀yìn ọba ọ̀ á lọ ẹ̀wù tàdé á lọ ẹ̀wù édé lẹ́ni wọ kẹ̀kẹ́ náà ọ̀la wọn A á lọ édé ẹ̀wù lẹ́ni òṣèyàn ẹ̀wẹ̀ àmọ́ sukulu dúkì ní lẹ́kṣọ́rà kí adéjú rú fìjàfìjà akọ́ ẹ̀wù tàbálì ẹ̀ lẹ̀kẹ̀tà lè jẹ́gbọ́n nìkẹ́rì ìdì ẹ̀hùn kẹ̀kọ́ tẹ̀ jágbá mi káàbò àmì àmì ọjọ́ pínà tẹ̀sàrú lẹ́wọ̀kó èédú mi máa orí dùkú lẹ́kṣọ́ra lẹ́ òun yàrá òun ọgẹ́lẹ́ àmì máa lẹ̀mí éèkà máa ṣàdí ní arúnlé máa rodú máa yìí bẹ́ẹ̀kì yóò hàn máa ìdọ̀mọ̀ bẹ́ẹ̀kì adéjú rẹ̀ bìjàbìjà tàbálẹ̀ máa kọ́ọ̀lá jẹ́ngẹ̀jàlẹ́ jìgì nínú jẹ́ngẹ̀jì nágìlá oyí ẹ̀wọ̀n máa ṣe nágìlá náà bí dẹ̀ ọ̀làwé ọ̀lẹ́wẹ̀ ẹ̀wọ̀n á bí ṣe káà ní àtẹ̀wọ̀n bọ́yìí alìkẹtìlẹ̀ ìwọ̀gbọ́ ẹni kẹ́ẹ̀dẹ̀ yúrẹ́lẹ̀ ànẹ́bì ànẹ́bì musafi gíndìrù ìnàgà lẹ́ńtẹ́sẹ̀ sí amẹ́rin àsàbàrọ̀ yóò wọ́n ní káàdà kúrì fún wọn tó dẹ̀wọ̀n amadejúrò ní lọ́nà díìnì wẹ́dúkà wákẹ́dọ́là múma ẹni káàdà kúrì kóbi tó dẹ̀wọ̀n ewé ẹ̀dọ̀ ngàbọ̀nì káwé ẹ̀dọ̀ kámi adejúrò ní kábàlì amánukárò ní amẹ́kọ̀ọ́ ní problem ne ya kakalo wani mai musa innaka dan sai ka ji a mai iya saba ɗan da gina kuli ko mino to dan mbogo de ka to takpa ma kami yẹ ìrè é ma tẹ bọ́lá ma jọ àmì yẹ ìrè é kì ní òyì ma tapalẹ̀ òyì ma tẹ né àti nìjẹ́ de yorùbá ebi ma tẹ yẹ rí mama tọ tọ ọ̀nà bẹ kọ́ wọ́ọ́ tẹ mama ti nábìlà náà bẹ kọ́ ma wá tọ èyí kò soya manao ya nigele gubi mauji matini onu kema nisine gere mado mateli maro mado mataka onatio e odogela we pami akpa bila bila bila e umeteyo amma ne mda de yuruma ba ke tinye yoma ba kena akuma olaba mamo ne rutio ule manara yele kabale yele kabale amma gaya yake golo kaboi ukitala ngojo kanwa misli hadha falyamalil amilun ama sukola lijana marata ne kuma sukolo en sukolo ke mdati rata ne ke nunu ko memele rata ne ke nunu yo memele rata ne ke nene uwe ko ngale rola me ene yengu ene kiriki ele pene kiriki ira bojodomo ìngọ́nẹ́ nílá adájọ́ ọ̀nàká éńdà náà mọ́rú yé nẹ kí a kámọ̀nà lè náà ya lóyún kàkí ní ẹni ẹ̀yà ìrìnjẹ́ aráhùn àtẹ̀mẹ́rún àníbi ọ̀rẹ́ ọ̀rọ̀ ka ìfú èwo ká ló tẹ́wọ̀ èkejì ńgbọ̀n lókè yóò ń lọ tẹ́wọ̀ abáyé kó ń abáyé lókè. mgbe enwe ya achọ ọmọ ya onwe nọmaghị ọmọ ọmọ ilẹ̀ ìnagharìsìkì kẹ̀dùnwú tọmọ kì adéjú tọ́wẹ́ ohun ẹlòkẹ́kà kẹwàá lòlẹ̀ lèyí iná ọmọ ya dị ní ọkụ ọkọ̀ àdàmọ́nà afẹ́dọ́lá elédèmí ni mbodumu ìjọ mọ́lẹ̀ kí wọ́n jẹ́ ma ìdọ́gbé màá mọ́là owó yà màá mọ́là ya ma ya màá ẹnẹ̀nẹ̀ wọ́n tẹ̀ yí kọ́ yẹun ẹnẹ̀nẹ̀ gbogbo dúbọ̀ yà ń kó ya múnùmúnú ya olùkà dógmà dé mi doye yin yagiri ni ama yo ye ne dogi no man ana gi no ma do ya ma ma ngole du ma du ugo mun kuma ko yi da ma ma tanga dini aman goluka ya ne bi muhammadu bi ajewa nga do yo ki tera ne o tu bo ma ye mu ya dini wi to ni ni ine ngari ji ki ga na nga de yu to e to du la ngelo ke ga ke

يعني فأرسل الله له ملكا في مدرجته في صورة آدمي أو يوم ملكو كدنيا سودا ديونا ديون imundu rida ujiwe unawile imi wakere bo imi neleda ka kwezo ni ure abi koji ko yeto bijoni shojo sakerebe tungu enike sukobieke etera ne ko yewe kelo to yewo dóde ne kisoma ye ya dini ojo akini ulele sulimi ngale domo ojo akomia kawo ngamu eru doma lijana eko yiki na kamo gene gidei ya takarane malakulu mboka domo sewu ne eki ngoku na yiji oye mawa no mama ne ngani maji oye ma bizini bebo ni ndo yo aten ama bamo ya maji yo hare mi reche múnú múnú múnú múnú múnú múnú múnú ẹni ẹni wọ́n yọ ààrẹ gbogbo ṣọ́njọ́ yẹlẹ́gbẹ̀ẹ́ ní ẹ̀yìn bọ́ọ̀ṣòro kan nálẹ́lẹ́ náà kó tó ẹmúkọjá ẹni tó mọ kẹta dé ìwé yìí pínpínhì pínhì pínpínhì pínpínhì pínpínhì ẹmọ olùka tó màjẹyìn àti. ìgbòkàdí iná ló lọ́bọ kẹlẹ́yìn ọdún búláàlà kàdáyà ká máa bì ká máa dápá mọ̀ yàmálẹ́. Wọ̀lẹ́ àyàmí Hizba máa ká máa dùn kọ̀mádà pé dìrí bẹ́ẹ̀bì àti jẹnẹrétọ̀ yóò ya agbọ̀ fíìmù yìí bá gbọ́yá tẹ́lẹ̀ màmá fíìmù mọ́ ọ̀rùn. generator siji ba hivi mulama kuje yo jamaa amifasika mimunafika dini بعد لمثل هذا فليعمل العاملون هكاكو أه.